ìràpadà ìtàn ìyanu ìyìn ayọ̀ fún gbogbo wa Jésù tìrà dáríjì fún wa ó san gbèsè náà lórí igi ẹlẹ́ṣẹ̀ gba ìyìn náà gbọ́ jọ̀ọ́ gba ìyìn yóò tanná gbọ́ gbẹ́kẹ̀rẹ̀lé olùgbàlà rẹ tí ó mú ìgbàlà fún ọ wá. ó mú wa tìǹkù bọ́ sí iye ó sì sọ wá dọ́mọ lọ́rùn. orísun kan sí fún ẹlẹ́ṣẹ̀ wẹ́ni nẹ̀jẹ̀ náà kò sí mọ́ àádẹ́sẹ̀gbá ìhìnà gbọ́jọ́gbá ìhìn yóò tọ́nà gbọ́. gbẹ́kẹ̀rẹ́ lé olùgbàlà rẹ tí ó mú ìgbàlà fún ọ wá. ẹ̀ṣẹ̀ kí o bó ti wò kó dán wa wò tó. fira padà pàgbára ẹ̀ṣẹ̀ ń fún wa. àẹ́lẹ́sẹ̀ gbá iná gbọ́ jọ̀gbá ìhìn ó tọ̀nà gbọ́ gbẹ́kẹ̀rẹ́ lé olùgbàlà rẹ̀ tó mú ìgbàlà fún ọ wá. gbàá. wá sọ̀dọ̀ Jésù lónìí torí ògbẹ́ni tó bá tọ̀ wá kí yóò sì dá padà mọ́lá. àẹlẹ́ṣẹ̀ gba ìyìn náà gbọ́ jọ̀gbá ìyìn ó tọ̀nà gbọ́. àlá fún ọ wá. olùkùnmi bèní ronú pé ọ̀fẹ́ tẹ́lẹ̀ jésù kristi bóyá wò ẹ́ ronú pé ẹ jẹun ìṣòro ọ̀fẹ́ rìn ọ̀nà ìrọ̀rùn àmọ́ rántí pé jésù rìn lọ́nà ìṣòro tó bẹ́ gẹ̀ ẹ jìyà ahọ́n ìkù nítorí ẹ̀ṣẹ̀ ẹ kú láti mú ọ ráhọ́dọ̀ ọlọ́run àbí ọ̀fẹ́ gbogbo jìyà ń asán nítorí wọ́n fẹ́ hàn ráhọ́dọ̀ jésù bóyá ọkàn ìfẹ́ owó dípò àti rá ọ̀dọ̀ Jésù àmọ́ gbogbo nǹkan ọ̀hìn ńlá ti re lọ́jọ́ kan àmọ́ ayé Ọlọ́run ní mú kú ńlá ti ra títí láéláé.